àgòdì tá a wà yìí ní àgòdì ẹ̀dẹ́mọ́ ẹ̀dẹ́mọ́ ọ̀nà ọ̀rọ̀ lókè bí ìlú òpèlú Ọ̀rúnmìlà ibi igan náà ìpèlú kejì ètú ló Ọ̀rúnmìlà àgòdì ẹ̀dẹ́mọ́ igbé ni ibẹ̀ náà ni ẹ̀dẹ́mọ́ òjò tó gbé ló ti kú tó ti kú àgòdì ìhún nìyí gbogbo ibi tí ó mọ nígbà yẹn nìyí àgòdì tá a ní ni kò sí ìrìn àgòdì tó jẹ́ tàkùtà dúlógún ló wà lókè lọ ṣùgbọ́n àgòdì ẹ̀dẹ́mọ́ gángan ibi yìí ni ibi gan ni àgòdì ẹ̀dẹ́mọ́. àgòdì ní o. bẹ́ẹ̀rì àbálójú ni òun náà ti síbi kó lọ wo nọ́mbà géètì kan kò kú kan ti síbi. ìgbà tí bàbá lóyún kú tó kú lẹ́yìn ìgbà kan fi jẹ ẹdẹ mọ́ bí tí wọ́n sin òkú ẹ̀ sí ni kò sí kò sí òkú lójú bẹ́ẹ̀ lọ. bí tí wọ́n sin òkú bàbá lójú sí ni ibi náà làbàdàn ti gbọ́. báwo ni. so nísìnyí àti kò ní àkòdì ilé ẹ̀tẹ̀ẹ̀tẹ̀ ẹ̀dẹ́ mọ́ sálẹ̀ àti dé ẹran àkòdì ilé adúlójú bẹ̀ là ń lọ báyìí ṣé o tá a dé yìí àbẹ̀ ni àkòdì adúlójú ti bẹ̀rẹ̀ àkòdì méje ni bí ṣe jáde ibi tó ń gan gbé àkòdì méje ni bí yìí ṣe so gbogbo ìyàwó tí a sọ tí mo sọ lẹ́ẹ̀kan pé àádóje one forty seven ni ìyàwó tó ní kòtòpó rẹ̀ gbogbo bí wọ̀nyí ni àkòdì yẹn ni ìyàwó rẹ̀ ẹ̀ ń yà ṣùgbọ́n lókè lọ́wọ́ tá à ń lọ ibẹ̀ gbẹ̀gàn lòun fún ara ẹ̀ gbé tíyàwó ìyàwó ẹ̀ ti wá ń ba ẹ̀já máa lọ. ẹ kúṣẹ́ o ẹ pẹ̀lẹ́ so kòtò ibi yẹn ọmọ adúlójú ló kọ ṣùgbọ́n ọ̀rọ̀ àkòdì adúlójú ni lẹ́yìn ìgbà kan lójú kú tán gbogbo kò sí èèyàn gbogbo ọ̀rẹ́ kú sá so àkòdì yẹn wá wó dànù bọ̀tí ibi tó kù tí a bá ń gbé fún àwọn àmì tẹ́ẹ̀nì ẹ̀ wọn ò jẹ́ owó bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹ̀ wá kì í ṣe ọ̀dọ̀ọ̀dún lẹ́wọ́ aṣògùn ẹ̀ bẹ̀là ń lọ yìí. ṣé o rí bí àkòdì àkòdì gan-an tó fà ẹ́ lò gan-an ni ilé ibùgbé gan-an ló ń gbé bẹ́ẹ̀ ni so òun ló wá lo bíi fúnra rẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àtìyàwó ẹ̀ ọ̀rọ̀ ìyàwó ọmọ ẹ̀ ní ìyàwó ọmọ ẹ̀ ní yẹ̀kan pàtàkì líle yes ohun tí mo sọ pé lẹ́sẹ̀ pé tẹ bá fẹ́ kí pé òun ló máa kí orí kì ẹ̀ pé òun ló lè kí òun ni mo sọ fún yín lẹ́ẹ̀kan òṣìṣẹ́ rẹ̀ kì mo gbé kó kíá kíá kíá kíá mo ní èsì àbádọ́gbùgbù fúnra rẹ̀ ní èsì ààrẹ mọ́ bíi ni mo fẹ́ ẹ lógún bọ́dà ojú bọ́ kàn ṣe kàn ṣe ohun sí. ìbẹ̀lẹ̀ àmú wa kàn ṣe kàn bomi sí lára nígbà yẹn. o kì mọ fẹ́ yá mọ́ ọ̀hún lé òun náà la yà sílé. o ọ̀págun àbí ta ọ̀gun ibi ògùn wa ní ògùn gan tá a ń ibi tá a gbé tá a bá fẹ́ ṣe lọ́dún ibi tá a gbé sí nìyẹn òpin yóò ṣe é rí gangan lè yí so ẹ tó ń bọ̀ gùn gan-an ni olè hmm. bá so òun dádì ni wait hmm. so àkòdì òun ni dẹ́ka máa lọ wà wọnú àkòdì. Thank you akudi baba akudi baba wọn ni igbe ni ẹ ọmọ ilé lòye wọn kaba ti ń ṣe o gbọmọ ọmọ ilé wa ń bí nìwọ̀n yẹn àwọn obìnrin ilé nìwọ̀n yẹn. so ogun òun ni òun ni àbára ẹ bọ olófin bá ti lọ sójú ogun kọ́ bá ti kó ṣùgbọ́n ta kàbára lọ sójú ogun ayé àbọ̀gún rẹ̀ ẹ̀dá súnmọ́bìnrin kankan máa sọ́bìnrin kà wá jẹ kó mọ́ ọkùnrin nílà wá jẹ kó títí kọ́ta lọ sógun kàdé padà dé kọ́ṣẹ́ ọdún kàlá ajagun ayé súnmọ́bìnrin torí agbára rẹ̀ ọbìnrin nípa agbára ọ̀nà jẹ́ torí náà ọ̀hún bá ti fẹ́ lọ sógun wàyí kó múra ogun kó dira ogun tán obìnrin kò ní súnmọ́bìnrin fún bí oṣù kóṣoṣù mẹ́ta ní láàlò wá ti kó sùpàtà kàlẹ́ sógun lágbèsí ìdíra ogun ẹ̀dẹ̀ sọ́bìnrin súnmọ́ wọn mọ́ àfọkùnrin nìkan tí ò bá ti bàlágà èèyàn lè yára ṣe jẹrẹ kàá jẹ kò bá ti lọ sógun bàkọ́ bá padà dé lọ yàrá ìṣàwọ̀ mọ́ kan kàtà ọ̀sùnmọ̀ ìyàwó rẹ̀ mọ́ agbára tó ní nígbà yẹn nígbà agbára ṣe rí ni tó wà pé ní alágbára dandan kò sí ẹnìkan tó kọ́ o àfọlọ́run nìkan ló fún ẹ̀ lé bàbá kankan wí bàbá wọn àbá kò bí ẹ̀dẹ̀mọ̀ kò bí ìjagun ẹ jagun báwo ọlọ́run ọlọ́run yọ láàrin ìyá ẹ̀ dèbí yòówù nìkan ìyá ẹ̀ òbí yòówù nìkan súlẹ̀ rẹ̀ ẹ̀dẹ́mọ́ ṣùgbọ́n ẹ̀tẹ̀mẹ́wá adúlójú wá lágbára ju ẹ̀dẹ̀mọ́ lọ pátápátá òun ló bí gbọ́n ọmọ tó bí so adúlójú lọ dẹ̀ mọ̀ ju ẹ̀dẹ̀mọ́ kọ́nìkan rí i pé bẹ́ẹ̀ nílé adúlójú kété ibi pátá ọ̀dẹ̀mọ́ bá adúlójú náà rí i pé adúlójú adúlójú ṣùgbọ́n ẹ̀dẹ̀mọ́ nì líbi ṣùgbọ́n torí pé ọlọ́run fún lágbára ó fún ní orúkọ ju bàbá ẹ̀ lọ gbogbo tó àdúrà tá à ń gbà lánàá lọ́jọ́ máa wá jù wá lọ so bó ṣe rí nìyẹn. adúlógún alápàálà ọ̀pára ogun bọ̀ nípalẹ̀ ọ̀ṣọ́kọ èkìtì ọ̀ṣọ́kọ àkókò anìkà àkókò bí máa ń sìn lọ́sẹ̀ òkè kèǹgà àbárí bí máa ń sìn lọ́dọ̀ etí ọ̀ya ọmọ aparírí kẹ parìrí kọmúdà ìṣògiri pààrà adúlógún kan wá wọn àdéhùn ó gbà bọ́ wọn àyà ó gbà bọ̀ kún àyà ẹbọ ọlọ́nínú àṣebọ́gùn adúlógún mọ̀kárẹ́ lónìí ọ̀ọ́ ọlọ́àmẹ́ lóògùn lóògùn lóògùn lóògùn amíkẹ́tẹ́rà lóògùn lọ́dẹ́ níbi kan kó lóògùn sí ṣé náà kọ̀nà dálẹ́bẹ̀ torí ká mọ́ ọmọ ṣẹ̀bẹ́ gígùn akin ọmọ irinléláyé ṣẹ̀ òkè ọmọ ọ̀dàlélẹ́ gbogbo àdúgbò kankankan adúlógún kan gbọ́ àwọn àdéhùn gbàbọ̀ wọn àyà erin nígẹ̀ lórí ìta rọ́ṣẹ̀ erin kọ́lọ̀ gakɛsɛ ga lórí ta rɔsɛ gakɛsɛ kɔ ga ɔgbɛnɔ kɔni ga lórí ta kari da rɛ fufufufufu mɔdɛ omu koti re mɔ lomu ari gbɛ dɔ gɛ elegbodɛ lɔlɔ lérí ɔmɔdé tsɛ gbɛ orukun bɔ ko kɛgbodɛ ɔra lérí gi kaka tó ko ní adzɛ lókè ɔrùpɛ òkpókpó kɔgbɔn rɔnyi ní gbúbɔ kpɔn yò kɛmɔrò dɛ mɔ ayé lókpókpó kɛntɛ náà si òkè se si awu gɛrɛ orí mɔló ìkaramɔló e ní mɛsàlámɔló dɛ mɔ ayé orí ɛkpá balẹ̀ kó gbogbo gbogbo arɔ. omori ekpa balẹ̀ sọkàn náà rọmọdọ ekpa kẹkẹ kọ máa yẹn tẹka nẹnẹ ma rẹ yàn ekpa rọ ni gbígbégbé ọtẹka rẹ igbó omi dòdòrò mi ya mèmí lérìn lágọ̀ọ́